ẹ̀yin alára wa ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta bá a bá ti ríra ẹni tó tójọ́ mẹ́ta ẹ kú àti báyìí ni Yorùbá ń kíra ẹni èmi náà ni o èèyàn yín Israel Àyànwùyí tí mo jẹ́ olùdásílẹ̀ ìkànnì AIF Media a fi ọpẹ́ ìyìn ògo fún olóyè ọba ìkẹ́ ọba ìkẹ́ ọba tó ń ti ràn wá lọ́wọ́ láti ọdún kan sẹ́yìn tí a ti bẹ̀rẹ̀ ìkànnì AIF Media yìí mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tí ẹ̀ ń wò wá ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé gbogbo iṣẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan tí à ń gbé jáde láti orí ìkànnì yìí ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ nú wa àdúpẹ́ o ojú rere là sí owó ojú rere là sí wòlẹ̀kẹ̀ ọmọ tuntun ara yóò ṣí ojú rere wò yín o gẹ́gẹ́ bí a ṣe ń ṣe àyájọ́ ọdún kan tí a dá ìkànnì AIF Media sílẹ̀ à ń ṣe àgbéyẹ̀wò àkòrí tí a pè ní àwọn ayé mìíràn tí Sọjí Abíọ́dé Lásìn ràn wá lọ́wọ́ láti ṣe atọ́kùn rẹ̀ àti bákinní ọ̀hún kan mo sì lérò wípé ẹ̀yin tí ẹ kò bá ti tẹ̀lé wa ẹ ní orí ìkànnì wa ó ti wà níbẹ̀ ẹ ṣeun púpọ̀ àwọn iṣẹ́ tí a ti gbé ṣe àwọn iṣẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan tí a ti gbé yẹ̀wò láti ọdún kan sẹ́yìn tí a ti bẹ̀rẹ̀ àwọn ni bí àwọn orin Hubert Adédèjì Ògúndé tí àwọn ènìyàn ti ń wá àbí tí ó ti wà ní orí ayélujára tẹ́lẹ̀ ṣùgbọ́n tí kìí ṣe ní ẹ̀kúnrẹ́rẹ́ à ń gbìyànjú láti wá ẹ̀kúnrẹ́rẹ́ wọn láti gbé wọn síbẹ̀ a gbìyànjú láti ṣe àwárí àwọn orin Àyìnlá Ọmọwúrà kọ̀ọ̀kan a gbìyànjú láti ṣe àwárí orin Haruna Ìṣọ̀lá ti IK Dairo àti àwọn mìíràn tí ẹ nífẹ̀ẹ́ sí a ti gbé àwọn àkòrí ọlọ́kan ọ̀jọ̀kan yẹ̀wò àti gbé orúkọ yẹ̀wò ohun tí Yorùbá ń pè ní orúkọ ohun tó so papọ̀ mọ́ orúkọ àti àwọn àkóónú orúkọ Yorùbá àti gbé àwọn ewì ìyẹ̀wò ìjàlá ẹkún ìyàwó tí Àyàntóyè Jímọ̀ ràn wá lọ́wọ́ lórí rẹ̀ àti gbé ohun tí Yorùbá ń pè ní fáyẹ̀wò tí babaláwo jẹ́ káyẹ̀fá àyẹ̀wò yìí ràn wá lọ́wọ́ lórí rẹ̀ àti gbé ọ̀pọ̀lọpọ̀ ohun kan yẹ̀wò ní ìkànnì yìí tí a sì lérò wípé ẹ̀yin ènìyàn wa ẹ ti jẹ́ aládìídùn wọn tàbí ẹ̀yin tí ẹ kò bá tí ì rí wọn wò rárá ẹ lè wá wọn ó wà ní orí ìkànnì yìí fún yín láti wò mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lórí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi láti ẹ̀yìn wá àwọn ẹni bíi Sọjí Abíọ́jẹ́lá babaláwo jẹ́káyẹfá àyànwòye àríyásùnyẹrẹ́lẹ́ Yorùbá ọ̀mọ̀wé John àtiwọ́lá ọlọ́pàdé àyàntóyè Jimoh olúwabùkọ́lá ọ̀làǹrẹ̀wájú àjàó tí gbogbo ènìyàn mọ̀ sí yétúndé léwì Margaret olùsànjọ́ àti àwọn mìíràn tí n kò rántí láti dá orúkọ wọn ní àsìkò yìí a tún gba olódùmarè gbọ́ wípé bí a ṣe ń tẹ̀síwájú ní inú ọdún tuntun tí a mú yìí ní ìkànnì AIF Media a ó tún bọ̀ tẹ̀yìn lọ́rùn dọ́ba a ó ṣe àwárí àwọn ohun tó ṣókùnkùn nípa àṣà ìṣe àti èdè Yorùbá a ó wá àwọn orin aládìídùn ayé àtijọ́ tí ẹ̀yin tí ń wá ojúṣe tiwa ni láti wá fún yín a sì ṣèlérí fún yín pé a ó tẹ̀yìn lẹ́rùn dọ́ba bí ó bá wá jẹ wípé ó ní orin kan tí ẹ̀yin ti ń wá àbí tí ẹ nífẹ̀ẹ́ láti gbọ́ tí ẹ sì fẹ́ rí ní ojú òpó wa ẹ lè kàn sí wa kí ẹ ṣe ìbéèrè lórí wọn a ó sì gbìyànjú láti wá a jáde fún yín ẹ ṣeun gan ni o àdúpẹ́ o ẹni tá a ṣe lóore tí òun pẹ́ dá òun yìí ni o ṣùgbọ́n àwa mọ yìí àdúpẹ́ àmọ́ lóore tí kò bá sí àwa àbí tí kò bá sí ẹ̀yin kò sí àwa tí kò bá sì sí àwa náà kílẹ̀ yín ó mọ̀ rí gbọ́ àjọwà fúnra wa ni ẹ ṣeun adúpẹ́ ó tún dìgbà o.